seventy two ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ seventy three sa ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn tá a jọ bẹ̀rẹ̀ kò sẹ́ni tó ń ṣiṣẹ́ mọ́ bí ó ṣe pé mi nìkan ló kù ṣùgbọ́n ohun tó kù ń bẹ̀ ni pé ìkòkò tèmi wọ́n ju tọ̀pọ̀lọpọ̀ lọ torí ohun tí àwọn ò fi ṣe mẹ́rin èmi lè mọ́ fi ṣe ju méjì tàbí kó lé díẹ̀ lọ torí pé kò lè tíìkì dáadáa. olóyè bàbá ìwé mátí ògúnrìn ìlé nineteen sixty nine ilèmí lọ́kọ́ sẹ́kòkò ni òun ni sẹ́wà ní Ṣakí yìí ó fẹ́ dàbí kò sí agboolé téèyàn ò dé téèyàn ò ní bá oníkòkò rẹ̀ níṣẹ́ tó le díẹ̀ ni o torí pé tí èèyàn bá mọ́kàn dáadáa èèyàn ò sá níbẹ̀ ìgbà téèyàn bá débẹ̀ látàárọ̀ béèyàn ò sì mọ yá nẹ́ni yìí tí ò bá jẹ́ pé ní tó bá lágbá dáadáa tó sì fọkàn sí iṣẹ́ tó le ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lóhun tí ọlọ́run ṣe fún mi níbẹ̀ mo kọ́lé níbẹ̀ àwọn ọmọ mi lọ iléèwé ní níbẹ̀ pàápàá jùlọ bẹ́ẹ̀ ṣe dé ní ojú yín tí ń wò nípa àwọn ọmọ mi tó lọ iléèwé ẹ gbà mí o mo ní láàbù mo ní nọ́ọ̀sì mo ní wọléwọlé mo ní àwọn tó ti kàwé tí wọ́n ti jáde lórí rẹ̀ gan lọ́pọ̀lọpọ̀. orúkọ mi ni Emily Mojísọ́lá Ọláwúwo òṣìṣẹ́ local government ni mí èmi ni director of education community development women affairs social welfare and social services. ìgbà tí èmi gbọ́njú ìgbà tá a bẹ̀rẹ̀ sí rí kòkò yìí a rí i pé tí wọ́n bá lọ sí Togo Republic of Togo tàbí Ghana òun ni wọ́n mú sample ìkòkò orin yìí wálé later ìgbà tó di pé àwọn èèyàn wa bẹ̀rẹ̀ sí í lò ṣe wọn pa àwọn ará Ṣakí wa máa ń jáde lọ tó máa ń lọ sọ́nà jíjì láti lọ ṣiṣẹ́ okòwò wọn ìgbà tí wọ́n á mú wá lára àwọn èèyàn wa tó kọ́ iṣẹ́ ìkòkò yìí lọ́hùn yẹn òun ni wọ́n wá bẹ̀rẹ̀ sí establish ìgbà tí wọ́n rí i pé yẹ̀pẹ̀ wa nílùú wa yìí ó bá iṣẹ́ ìkòkò orin yìí mu òun náà ló di pé wọ́n fi bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ìkòkò yìí òun ló fi di gbajúgbajà láàrin wa nílùú Ṣakí níbàyìí. ẹgbẹ́ wà tó tẹ̀ jẹ́ pa ní rẹ́gísítà tẹ́sẹ̀ sì múlẹ̀ gan-an dáadáa dáadáa Mr. Akeem fẹ́ wọ bíi four kìíní kan. four thousand. láwọn ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n ṣe mọ̀ pé tẹ́lòmíì bá ṣe é díẹ̀ ẹlòmíì ó tún kúrò níbẹ̀ àwọn míì sì ń tún kọ ṣùgbọ́n àpò torí pé ó fẹ́ mọ̀ sí agboolé tí ò lóhun kòkòrò ní Ṣakí. iṣẹ́ kòkò yìí kò sí ẹni tó bá fẹ́ lọ ṣe é nìbàdàn tó fẹ́ ṣe ní Ṣàgámù tó fẹ́ ṣe ní gbogbo agbègbè wa bíbáyìí tí wọ́n bá wá Ṣakí láti wá bu iyẹ̀pẹ̀ yẹn ìkòkò yẹn á lu kò ní pẹ́ tó fi máa bàjẹ́ ìkòkò títí wa tá a bá ṣe ní Ṣakí bíbáyìí pẹ̀lú iyẹ̀pẹ̀ wa sample iyẹ̀pẹ̀ tẹ rí ní ẹbu yẹn òun ló ń jẹ́ kí kòkò yẹn kó hold dáadáa. ọ̀pọ̀lọpọ̀ làwọn ọmọ wa tí wọ́n ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n wà ń bù ní Ṣakí tí wọ́n wà ń kó yẹ̀pẹ̀ wọn àwọn tí wọ́n ṣiṣẹ́ ní Ìbàdàn tí wọ́n wà ń kó yẹ̀pẹ̀ níbí yìí ó lè wà níbẹ̀ náà ṣùgbọ́n bí téèyàn bá mọ̀ ní ẹ̀lọ́dà èèyàn ń ṣe ṣùgbọ́n ti Ṣakí yìí òun ló jẹ́ ohun tó jẹ́ quality táwọn ọmọ wa ti mọ̀ nípa rẹ̀ láwọn tí wọ́n ń jáde. ìkòkò yìí to my best knowledge yóò ti rìn dé Amẹ́ríkà because kò síbi pati tí wọ́n ń ṣe ní black ní black market ní African market tó bá máa ro àmàlà ìkòkò yìí náà ni wọ́n ń lò òun náà wọ́n máa fi ro àmàlà torí pé tó bá fi àwọn kòkò tóyìnbó ṣe tó ní kíní yẹn ó máa dí kókó àfi tí wọ́n bá ní jẹ àmàlà ló kù bá fẹ́ ṣe pando yam ìkòkò yìí náà ni wọ́n máa fi ro òun ló easy láti fi prepare oúnjẹ tí ò fi ní bàjẹ́ àgàgà tó pè ní red rice jollof rice yẹn size forty wọ́n ti mọ̀ pé tó bá ti size forty méjì. béèyàn bá rí rí béèyàn bá fẹ́ ṣe náwó tí kòkòrò yẹn ò bá tí ì síbẹ̀ náwó ò tí ì kò tí ì gbà bí kòkòrò yẹn ò bá síbẹ̀ kò náwó ò tí ì gbà torí pé náwó òun ní ń bọ́ lọ́mọkọ́mọ òun ní ń bó níyàwó séyàwó òun ní ń bó lóko àgbà tó ikú àgbà bí kòkòrò yẹn ò tí ì sí kò tí ì sí nǹkan kan tí tó rọrùn. táwọn ọmọ mi bá ti kọ́ṣẹ́ àbí wọ́n bá ti dàgbà dàgbà wọ́n bẹ̀ níbi iṣẹ́ títí tó fi di pé wọ́n fi wọ sẹ́kọ́ndírì níbi tó bá wo ń kálukú kó yà lọ torí pé n fẹ́ kí ohun tèmi náà ń ṣe káwọn náà mọ̀ ọ́ ṣe ó dà pé ẹnìkan náà ló ń ṣiṣẹ́ yìí. bóun tiẹ̀ ti lọ jogún ẹ̀ gan wọ́n tún ti jogún ẹ̀ tó ti mọ̀ ọ́ ṣe ju tiwa yìí lọ. ohun tí òfin jẹ́ kí wọ́n fẹ́ kọ́ iṣẹ́ yìí ni pé tí wọ́n bá ṣiṣẹ́ náà tán níbo ni wọ́n ti fẹ́ rí owó tí wọ́n fẹ́ fi bẹ̀rẹ̀ ohun tí máa ń tí ó máa ń já wọn kulẹ̀ nìyẹn tá a kì í fẹ́ rí wọn tó kálukú wọn fi ń sá káàkiri pé àfi káwọn máa wá iṣẹ́ white collar job. lára àṣòro tí àwọn oníṣẹ́ ọwọ́ wa tán ní òun ni pé ṣe mọ̀ pé tí wọ́n bá ṣe ìkòkò yìí àwọn kan ń bẹ tó ṣe pé wọ́n tún ṣe ayédèrú rẹ̀ tẹ́nìkan bá ṣe tiẹ̀ tó ṣe ní original tó ní good quality ṣe ọ̀ pé owó tí ó fi ṣe yóò pọ̀ ju ẹni tó ṣe òfegè lọ tó jẹ́ ayédèrú wọ́n á máa fi prices yẹn wọ́n máa compare rẹ̀ ìyẹn máa ń kọ́kọ́ jẹ́ ìṣòro àkọ́kọ́. ohun tá a ní níṣòro ń bẹ̀ ojú pé aluminium òun ló jẹ́ ṣòro fún wa jù torí pé tí ò bá jẹ́ pé nǹkan tó bàjẹ́ láàárọ̀ ọkọ̀ tàbí pé báàlú tàbí nǹkan tó jẹ́ àwọn nǹkan tó ti kọ̀ndẹ́mù náà là ń lò ṣùgbọ́n à ń rawọ́ sí ìjọba yìí pé kí wọ́n ti lè ṣe tó fi lè jẹ́ pa lè mọ rí aluminium rà sẹ́mọ̀ pé ìjọba ẹni tá a bá ń wò nísìn àwọn kiri eléyìí nísìn níbi ọkọ̀ ló ti bàjẹ́ àbí nǹkan ọ̀bá bàjẹ́ àrí lò òun ló fi ń jẹ́ pé kí nǹkan wọn mọ fí wọn nǹkan tó bá yẹ kọ̀ndẹ́mù tí nǹkan ọ̀bá kọ̀ndẹ́mù òkú lò fún wa. fẹ́ kí ìjọba ọ̀nà ẹ̀rọ oníkòkò ní lọ́wọ́ ni pàápàá jùlọ ní Ṣakí a ní rẹ́gísítà tó jẹ́ kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa tíjọba bá lè ràn wá lọ́wọ́ fún aluminium torí pọ̀pọ̀lọpọ̀ ọgbà míì la ní ṣiṣẹ́ bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ta ní rí aluminium tá aluminium bá dé á mọ̀ ọjà sí i. ó gba ìjọba ní mọ̀ràn tó bá lè gbìyànjú láti máa jẹ́ kí owó yìí di ọwọ́ àwọn oníṣẹ́ wa kéékèèké a lè ràn wọ́n lọ́wọ́ á sì dẹ̀ lè tún tẹ̀ wọ́n síwájú.